lápá ìbéèrè mi ẹja yàgbẹ́ bá gbà mí láyè bí kọ́mẹ́ntì díẹ̀ fún ọ̀rọ̀ tí ẹ ti sọ ilé ìṣẹ́jú kan wọ̀nyí béèrè béèrè mi náà ní alábẹ́rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ àwa tí a jẹ́ àtẹ̀lé ọmọ kéwù bí ọ̀rọ̀ náà tí àwọn tí a jákègbè wa tọ́lọ́láwà ń rìn súnmọ́ yín díẹ̀ díẹ̀ bá a bá ń pàdé ta bó ṣe especially pẹ̀lú gbogbo àwọn ṣèkù àtàwọn kọ̀ọ̀kan táwa mọ́ tọ́lọ ní mọ́sẹ̀fẹ́ tó dàbò wa nílùú tá a wà yìí tó bá ti dẹ́rọ̀ alárísìkì dé tọ́lọ ló dà fún wọn díẹ̀ wọ́n máa jẹ́ kó yé wa gbà ẹ máa tẹ́jọ́ wọn máa tara ẹ̀yìn mẹ́ka lóko wọn ti rí káwa náà ti lẹ́nu pé ọlọ́run kájọ àwọn bẹ́ẹ̀ pé ẹ dúró síbẹ̀ kẹ́ mọ́ so yóò ń fáwa náà ní pẹ́tọ̀ àbẹ́ẹ̀ mọ́bi tí àáyà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ́yìn náà mọ̀ pé àwọn àfáà míì náà wọ́n láwọn àdàkí ilẹ̀ ìdìbò sòrí fáwọn àtàjà pẹ̀lú ọmọ kéwú náà ní àmọ́bí tá a lọ lọ́nà méjèèjì sòbéèrè mi ní abẹ́rẹ́ náà ẹ dákun ṣé ó burú bóyá alápèjúwe ẹ wá ìwé òròbó ewé kílólójẹ ẹ wá ewé ewúro ẹbọ àbẹjẹwé ewúro méje ẹja sòròbó mẹ́fà ẹbùn papọ̀ ẹbí sàkúnmu ó sókun kaba yìí yíò dẹ́yìn then bóyá ẹ̀hàn tú lórí tí Islam sọ lórí pé ẹ̀hàn tú tí ó kú ní ẹyẹ ni pé kábọ̀n tú because àgbọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọ̀ àwọn tó ń jẹ́ àgbọ̀tà sí pé àbẹ́yà àfàṣù náà tààtàwà ń gùn wọn bí ẹbí àfàṣù náà bí ọlọ́nìkan ló lóore lásùsàkó àfúsàkó ọlọ́nìkan ló máa ọ̀pẹ́ gbàgbà kò sí tó burú bẹ́ẹ̀ fúnra bá ní ọmọ yìí ń ṣe wéréwéré ẹ̀wọ̀n tó báyìí ẹ̀wéwé jòkó jẹ́ ẹ̀dùfọ́ tó burú tó tọ́ ìyàpọ̀ àwọn táwa ní ọba ìfàsíwá wọn ni wọn nọ́mbà wọn bá sùn lẹ́yìn ìyàpọ̀ ìfàsíwá tó bá sì gbà. Mo yára ìgbéyàwó àṣẹ pé ìdájú tó fi mílíọ̀nù balẹ̀ lórí ẹ̀kún náà ní béèrè méjì béèrè àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sáà sọ lẹ́ka nípa àfàdátò pàtì pé náà àwọn kan máa sọ pé lẹ́ẹ̀bá sí àfàdátò pàtì nínú àwọn sọ́nà kan máa sọ pé ẹlẹ́bọ̀n nílẹ̀ pé yóò wọ̀nà mo wá rántí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ka pé ẹni tó bá sí kìí ṣe kébí ayé wọ̀nà tí ó bá ti kú lórí ẹ̀ pé òní wọná èmi wá fẹ́ béèrè ìbéèrè tí mo sọ pé ó máa ń ó máa ń dà mí lọ́kàn mi sí mi sí rí àrídájú lórí ẹ̀ pé kí ni sẹ̀yà ìsìlámù sọ tẹ̀tẹ̀ lórí ọ̀rọ̀ fúnlẹ̀ lórí ìkúnlẹ̀ kí ni ìdájọ́ sẹ̀yà ìsìlámù kì í ṣe ẹni tó bá kúnlẹ̀ kúnyàn tí ó yóò wọ náà àbí kò ní wọ náà tó bá kú lórí ẹ̀ ni àbí kí ni ìdájọ́ ẹ̀ kẹ̀kẹ́ kí sòkòtò máa ń wọlé àkókò ṣé tó bá kọjá ẹni yẹn tó bá kú sórí ẹ̀ tó yóò wọ náà ni àdúgbò lọ́wọ́ náà kí ni dájú àwọn àlejò ẹ̀ẹ́dàkùn tó wà bẹ́ẹ̀ rẹpùtíṣàn tó wà bá bìlà tí ti béèrè lọ́pàá tẹ́mi fẹ́ béèrè pẹ̀lú pé síyàn lè lọ báwọn oníṣúná yẹn náà fún yàn sóògùn pé sì kéèyàn sóògùn àwọn àbá àtàbáwò fún oníṣúná ni wọn tó tó jọ ọmọ tiwọn náà kó síyàn lè sóògùn síyàn lè sóògùn lọ́dọ̀ àwọn oníṣúná yẹn kan bọ̀dà kí èsì kan jùlọ máa fẹ́ fún mi pé gẹ́gẹ́ bí ti àrùwà bá wò pé bóyá ó dàbí pé ìtakò láàrin torí bíútì kan tó wà láàrin àwọn àwọn àfáà tó bá dáwọn ẹlẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kan wò ń bẹ̀ ní wípé irú àfáà tó ṣe lẹ́kṣọ̀ fún wa yìí tí àwọn Dr. Abdulrahman tó fẹ́ dàbí pé wọ́n takora àwọn bó ṣe kí wọ́n fi àlàyé sàlàyé ọ̀rọ̀ wa ni èmi ó encourage àwọn àfáà wa yìí fúnra bó sàn sí ilé náà tí wọ́n wá tún kéte tàbí pé tòjú òyìnbó ká máa gbọ́rọ̀ lẹ́nu wọn lórí tó ọ̀rọ̀ àṣẹlẹ̀ tó wáyé bí àwọn tá a máa fún bàbá wọn bàbá wa gbogbo tí wọn bá ti wí bẹ́ẹ̀ nìkan bá ti kódà bí ó díẹ̀ à ní lè yá mọ́ fún wọn bẹ́ẹ̀ náà ló pé náà ló bí ó sì mi nípa àwọn ẹlẹ́lẹ́kọ̀ọ́ wọn yìí tá a bá lọ sí ẹni yẹn kọ́ra kó kéré sí wọn á gba bẹ̀ bọ́ tó bá ti jẹ́ bí àwọn lẹ́nìtà lóbi ìdílé gbogbo tí wọn bá ti sọ kódà bàbá fẹ́ sọ̀rọ̀ ní ìsáàtún rẹ́kọ̀ọ́ kọ́ bẹ́ẹ̀ àní fẹ́ yẹ̀bá rẹ̀ ásámọ̀ sí àbàbá wọn bàbá wa tó wá kí wọn fún yẹn. ìbéèrè ti pé nínú ìdánilẹ́kọ̀ọ́ sí wa pẹ̀lú ẹ̀rẹ́sọ́ọ̀tì àwọn àjẹmọ́ náà ó náà ní pé ìwọ́n tó máa gba gbogbo súnà súnà súnà tó sọ pé súnà súnà ìdáhùn ìjọ táwọn yóò máa sọ fún ọ wọ́n sọ lẹ́yìn wọ́n sọ lójú rẹ̀ pé àwọn tẹ́ ń kó lọ fún mọ́tò bẹ̀rẹ̀ lẹ́yìn wọn ẹmọ́ bàrà gbé wọn tẹ́ sáàkùránì wá sáàkùránì àti súnà rẹ̀ ti wá gbà pé káwa náà tẹ̀ lárẹ́ ni tí ó jẹ́ gẹ́gẹ́ bí pé wú já okay okay Question number one. Thank you in tí àwọn apá àwọn ọkọ̀ wa tí wọ́n fi lé wa lẹ́nu bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà wọn náà ni wípé bọ́rọ̀ bá rí báyìí gbogbo anáà ká lè jẹ́ mufti in tí ó dájú ní wípé kọ́rọ̀ jáde ní gbogbo ti kí ó jáde so in tún àwọn question yẹn ṣe àlàyé àwọn ṣètò àwọn mọ̀ adáhùn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ní ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n bá wa dáhùn rẹ̀ ń tó béèrè wọn béèrè yẹn máa tọ́ka síta àwọn ṣéèkù wọn bá wa dáhùn rẹ̀ lẹ́kùnrin rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn bọ́dà wa béèrè pé kí ló lójú ìsìlámù fún ìwòsàn àwọn pè ní oògùn ajẹ́wé làpálàpá ajẹ́wé òròǹbó ẹlò papọ̀ ní oògùn ibà ìṣògùn inú oorun ìṣògùn orí fífọ́ èyí tán padà wá fi lábẹ̀rẹ̀ ní wípé káwá sí àyànjú ọmọ yìí ń ṣe wérewère káwá lọ jáwé jókòó jẹ́ ewé Àwọn náà lọ dáhùn rẹ̀. Àti dáhùn rẹ̀. Ọdí dáhùn rẹ̀ níbi lẹ́kṣọ̀ rẹ̀. Ọdí ẹgbẹ́ wọn mú kà sí ewé méje. Ó kéré méje. Lò ká wà ń bẹ̀ méje. Ọ̀rẹ́ lọ dáhùn rẹ̀. Àwọn náà rẹ̀ ṣe. Náà, ìwádìí ọkùn lọ kẹ́ wọ́n ní tí wọ́n tí wọ́n kọ́ wa nù mọ̀ kábi ṣàlàyé ọ̀rọ̀ àwọn gbólóò kan bẹ nínú èdè Yorùbá tó kó ọ̀pọ̀lọpọ̀ kan sínú nínú tó kó sínú bàbá ní ìkẹyọ kẹlẹ̀lẹ́ òdìkéjì kan náà tó kó sínú ó láwọn ṣòro tí onídáwà súnà ó mọ̀ nílẹ̀ Yorùbá tó ń dáwà súnà nílẹ̀ lárúbọ́ alimọ́ni torí báwọn ti ní ogbóló kankan tó yànnà náà ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ní tí wá lábẹ́ ogbóló nǹkan yẹn a lè yọ nǹkan mẹ́ta mẹ́rin jáde tí wọ́n sì yàtọ̀ sí ẹni bá fẹ́ lò nílò aburú ó lè lò ó ẹni bá sì fẹ́ lò nílò dáadáa náà ó lè lò irú ẹ̀ ní orin kíkọ èyí tí ò dá ìbẹnu bẹ̀kan rí èyí tó sì dá náà ìbẹnu ọ̀rọ̀ bó lè já sí tó dánú rẹ̀ ní bóyá láfẹ́ rí mọ́ láwùjọ wa tó jẹ́ mọ́ sọ̀rọ̀ wákà àti ká sọ̀rọ̀ ewu kíké bẹ́ẹ̀ bá ṣe Yorùbá èyí mọ̀ pé wákà dídá ìrún orin ní ewì ìrún orin ní àmọ́gbò tó stage kan lẹ́ni a rí pé ewì kíkẹ́ ògán wọ́n ti ń lu ìlú gan sí tí ó sì rí bẹ́ẹ̀ nígbà wáṣẹ̀ ìran Yorùbá wọ́n sì máa ké tí ó wà freedom tí ó wà mọ́ àṣẹrùn jíjẹ láìsí pé wọ́n lu ìlú sí àmọ́ lẹ́ni ọ̀làjú musical instruments ó ti bá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni wákà àwọn èèyàn ti ń lu ìlú sílẹ̀ nìí òun náà ti wá fẹ́ wà lábẹ́ ìdájọ́ in tó jẹ́ ti torí ìlú tí wọ́n lù sí bẹ́ẹ̀ náà ni tológun rí orí fọ́yàn ogun náà nílẹ̀ Yorùbá ó kò ńlá orí mọ́ mọ́lù dúdú tí ń lé sáré wọlé kí sí ogun náà lábáwá ní ọ̀tọ̀ọ̀tọ̀ lábọ́wá pè ní alẹ́ ìlàjì kùránù gbé nọ́sù tí ẹ̀wà ní àṣìfà wa nunazzilu minal qur'ani ma huwa shifaa wa hudan wa rahmatu lil mu'minin ẹ̀rẹ́fẹ́ yóò kílẹ̀ bẹ̀rẹ̀ tablet tí a ń gbà lọ́dọ̀ àwọn ilé oògùn kò ní pè ní ìkànnì kò ní pè ní wòsàn àti gbóṣù pé tablet kò sí tó burú kódà ẹ̀mí tí bá ní sọ̀rọ̀ ìpẹ̀lú ògbò ọlọ́run mo gbé ọlá mú kí lo àgún fún bàdáadá ju àwọn ìgbò lọ tó rọ máa gbó láwá ẹ̀dàkùnfẹ́ bí bá bá lo tẹ́lẹ̀ ìbòdé àtúntì ibà ẹ̀rùn àpò ìkan náà àwọn bàbá wa jọ kan wá fẹ́ júwe àgbo fún wa ní afá eléyìí orí àpáàdì wọn ń gbé ilé tí ìbá o ọlọ́lọ́járí yín pẹ́ tèmínú ọlọ́járí yín pẹ́ tẹ́mà bá rí pẹ́ a lè mọ́ tún nǹkan sí lára rẹ̀ ori naro, mi sì dé mo wá tí wà orí bọ́nà mo orí mo sì ló pẹ̀lú ìrọ̀dá ọlọ́run ara mi ya ń gbà rí àwọn oníbẹ̀ tí wí mo gbélé e oní àà kò ní dààmú tó ti ṣeṣẹ́ ọmọ wọ̀nyí ẹ̀ndí bébéré ẹ̀ndí bébéré bó ti rínú ìgbàgbọ́ ló rọ̀ mọ́ kò wà láà kò sóògùn ìbò a fẹ́ lò tí wọ́n ní kíyàn kásẹ̀ kan rọ̀ kíyàn tó lò àbí bóyá kò sí àmọ́ tó bá ti wá di pé ewé jẹ́ ọmọ ṣe pérébìnrin ẹjá hàn tú ká fi ewé ìjókòó jẹ́ fọ̀ ó ti fẹ́ lọ́mọ èṣù nù o yorùbá gan ló sì gbáléwé ìjókòó jẹ́ gbogbo ìjọ ayé kọ́ ló gbà gbogbo ìjókòó jẹ́ ní jẹ́ ibi tí ọ̀rọ̀ yorùbá ti rí láti filẹ̀ títẹ̀mí wọn darí wọn sígbà náà náà sì fún ló kọ ewé ìjókòó jẹ́ bẹ́ ìbò bá lò ní mọ́sí sẹ́fún tó kò jẹ́ lọ́dọ̀ títí tó gbàgbọ́ tí ò tí ẹ so àjẹ̀nú ń bẹ tó bá ti ló ń kà àfáà kan náà àfọ́ tó ni ó sì mọ̀ ti bílẹ̀ yẹn dáadáa kó tó lọ kọ́ ti bá wí ó ní tọ́lọ̀ ń da ewé àti egbò fún àṣẹ tí ń bẹ lára rẹ̀ ó ju ká tó máa wájẹ̀nú kan lọ

ìkẹ́kọ̀ọ́ òṣìṣẹ́lẹ̀ ẹbọ́ ti fẹ́ wọ yíun tó bá ṣe pé nígbà kákan hàn tú àwọn àfáà fi ọ̀rọ̀ yẹra wọn lé lórí ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ àwọn àfáà ni àwọn kan bẹ̀ẹ́nù àwọn àfáà tí wọ́n gbà wípé tó bá ti àbí àzíkíẹ́ tánàbí fi lé wa lẹ́nu ẹni tí àwọn àfáàkẹ́ ní kò wọlé bẹ́ẹ̀ kíkàlà náà bí fi wa ní ẹnu káàkà sọ́wọ́ káfí ẹ̀rabì tí bá ń ṣe wà láà tó bá ti wípé káàkàn tún kún bẹ ó yẹ káàkàn bí náà fi àṣẹ sí ní òfin sábà sí ní sí àwọn sálàf kíyàn sábà mọ́ gbọ́ pé wọ́n hàn tù tí bá wọ́n fi dọkumẹ́ntì ìmọ̀ tó ní wọ́n fi káàkàn kan náà dọkumẹ́ntì ìmọ̀ láti wọ́n yóò pé ìkẹ̀kẹ́ ń ṣe èèyàn nínú ara ó jẹ́ ìwòsàn tí ó jẹ́ àárẹ̀ ta lè fojú rí àbá fojú rí kéèyàn wá dídé máa kánú tàwọn àfà kò kọ́ mọ̀ ní ọdọ̀ so bọ́rọ̀ bá ti wá rí báyìí àmàrà ní tí wọ́n ń bọ́ ẹni tí bá ń tẹ́tí mi ní wípé èyí tó bá múyàn lọ́kàn àdúrà nù àdìsí ànábì alẹ́ hàn mú àmọ́ àrí ayà fún ẹjá kú mọ̀ ká lọ́nà kọ́ yìí rọ́ ìmọ̀ lọ tààlà wọ́n ní ìyẹn bá ń sọ ìlíkìrù jáde lẹ́nu kìí sọ nìkan ní wúlò fún gbogbo ẹni bá ń bẹ láyé ká rẹ̀ tí sọ̀rọ̀ síta rẹ̀ bí ẹ̀rẹ̀ ti wú ni tábẹ́rẹ́ ń gbé ìtọ́ jáde yóò mọ̀ wúlò fún ẹni bá hàn mú sáǹfààní rẹ̀ ó kà wọn tó kù ṣékùnà al-allama Ibrahim Aminullah rahimahullah ta'ala bàbá ìmẹ́ àti wọ́n ń sọ rọ̀rọ̀ tó jọba yìí jọ kan ẹni fẹ́ fi foundation lè kalẹ̀ ẹ̀sùn kó gbajúmọ̀ lẹ́ Yorùbá wọ́n rí kan mọ́bí wọ́n rí wọ́n wá ní kílámà tí wọ́n lè gbà mí wọ́n ní wọ́n wo orí ilẹ̀ ẹni tọ́ kébùrù lórí ilẹ̀ wọn gbogbo aburú tí bá mọ̀ pẹ̀lú ọlọ́run dáwọ̀ rẹ̀ dúró ìgbà ra àwọn náà gbẹ̀gbẹ̀ ní àwa lè hàn kùrù sí yù sórí gùnmẹ́rẹ̀ ẹ̀nìká kí ló bí yíò ṣe mọ́lábí Ismail ló bí yíò ṣe onítùmá láàrín bá wà lè mọ́ sọ́rọ̀ ìwọ̀n kò nítùmá <laughs> ké ní gbogbo àwọn àjọ̀nà tí bá ń bẹ láyé káwọn nìkan fara kó wọ́n rìn jàdí kan wọ́n rìn àmàrà ti rí nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ tó ọkàn yẹn ni wípé ìyàn tó tó ń hàn ní kí ló fi hàn kí ni tí tó hàn kí ló fi hàn kí ni tó hàn ìbẹ̀ lára mú ìdáwọ́jáde já ọ̀rọ̀ afásitì méjì lórí ilé náà lóòótọ́ ìyàn tó lòlò lóòótọ́ oyin lòlò àmọ́ tó hàn yìí náà kòrán náà ló wà máa méjì lórí ẹ̀ tí ò bá ní farabalẹ̀ ó sì ní sùúrù kò ní lè béèrè àwọn àlàyé wọ̀nyí torí pé yóò le mọ́ àwọn tọ́ ní street nílé kéwú tí mi ti gbàmọ́ kéwú ss kan nílò àwọn gbé wá àmọ̀pẹ́ ss ní tí àfá àti àwọn bàbá táwà kí olóòrò ọmọ ń gbé hàn kí fún ọmọ kí wọ́n yáwọ́ gan àwọn ọdún àárín ọjọ́ mẹ́ta wọn ọmọ kùránì tán láàbàjọ́ mẹ́ta tó wọ́n bá ti ní iṣẹ́ jálàbí àfá ẹni máa ń bá wọn hàn ssb ìwádìí ń mọ̀ pẹ́sẹ̀sì ni ó wá bèèrè pé sí wọ́n ní ìhàn tó pupa ìhàn tó pupa àbí tààdà pupa láwọn ní àwọn ogun tí jẹ́ bẹ́ẹ̀ ìtàwọn ló ẹnu pé àwọn kò sí méjì nǹkan tààdà òkú nǹkan tààyè èyí tààyè òní tí wọ́n ti ṣe tí ti fi ṣúgà sí èyí tí wọ́n ti ṣe ní ti òkú ẹ̀mọ̀ pé kí súnmọ́ lásìkò láwọ́ fìdí kọ́lọ̀ kú sáàánú tọ̀ ó bá rọjọ́ kejì bá tún dé afá yìí àwọn fẹ́ sí kíkan ní tààdà púpá ló fẹ́ kẹ́ mú jẹ́ ìlú mọ́hùn ló ní ohun mọ́hùn láìmọ̀ pé ẹsẹ̀ sí ni níwá àwọn kan ní wọ́n sọ pé ẹsẹ̀ yẹn wípé nínú àwọn afọ́ jálàbí tó kó nínú ìlú yìí làfà báyìí ẹ tọpasẹ̀ rẹ̀ lọ ilé sí pé kó mọ́ ló tààdà púpá lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ló padà wá wá kí ó dáadáa ó tún tó wá ní ẹ̀mọ̀ mi ìmọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta tó tún rí náà nì o ní ẹsẹ̀ ìsìrò ẹ́ kí ló pẹ̀lú àjí pọ̀ níbẹ̀ ni tààdà kò falẹ̀ jẹ yìí àwọn àwọn jálà bí kan wà tí wọ́n ti kú olóbi wọ́n ń tààdà dúdú tẹ̀yìn ń lò yìí tààdà kò pa ẹ̀jẹ̀ èèyàn làwọn lò lọ́bí náà tún so yìí tó ń sì gbọ́ nípa bàbá tẹ̀yìn kí ọlọ́dọ̀ rẹ̀ ní wípé jálà bí rẹ̀ gbóná afájálà bí rẹ̀ bá sì gbóná ó gbọ́dọ̀ lè máa lo kàádà pupa ló bí bèèrè tó ń fẹ́ ṣiṣẹ́ láìpọ̀ ní jẹ́kẹ́ wátà kiri náà àwọn tíṣẹ́ wọn jọ mọ́ sẹ́sàmọ́ hàn túnà wọn súnmọ́ àbí ní súnmọ́ ó súnmọ́ olóòrán ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí èèyàn tí wọ́n wá foríjì lọ́dọ̀ rẹ̀ tó wá ní gbogbo tó ń bá fẹ́ kí èèyàn ṣe fóun ló tó lè foríjì yàn lílẹ̀ kọ́ rárá ọ̀ èyí tó bá ní kí èèyàn ṣe fóun tí ò bá ti tako tí Islam ní ká sí ìdẹ́yìn a sì ilé jẹ́ kí ìrántí ìṣẹ̀lẹ̀ kan láyé MK Abiola bọ́lọ̀ kó foríjì bàbá yẹn àwọn èèyàn ní kò lè rí pẹ́sidẹ́ntì fún wọn láwà dá sí bẹ́ẹ̀ tí ó fi rí ṣe wọ́n ní àbí kó lọ sí sàárẹ̀ Awólọ́wọ̀ kó lọ bẹ̀ nílé ìfẹ́ kí wọ́n ní lábẹ́kúta àbí kó ẹ̀ nílé ìfẹ́ náà ni pé kó lọ bẹ̀ tó bá ti débi sàárẹ̀ rẹ̀ kó yíká ọ̀tún kó yíká mo wà náà áhùn ní ah, ẹ̀yìn àgbàlagbà náà járe ìfẹ́ àmọ́ Awólọ́wọ̀ yóò mọ́ tí ń ṣẹlẹ̀ láyé wọn ní túnù mẹ́jẹ́ ní ṣe ọ̀pẹ́ <laughs> a lè dẹ́rù rẹ̀ wò torí tẹ́ẹ̀kọ́ ẹ̀yìnwọ̀ ọlọ́run fẹ́ lọ́ọ̀ gbé fún ẹlòmí nìyẹn dẹ́rin kàtẹ̀ ládá gbogbo rẹ̀ so tẹ́nu bá ní ṣe báyìí fún mi tí ò bá ti tí ò bá ti jẹ́wọ́ ọ̀tọ̀ lọ́run èyàn sọ fún tó bá ti jẹ́wọ́ ọ̀tọ̀ jẹmọ́wọ́ ọ̀tọ̀ lọ́run èyàn ní ṣe ìjẹ́ lábùjú kan wá gẹ́gẹ́ ṣẹlẹ̀ bí ọ̀dọ́ kan tó bí wíbèèrè gẹ́jọ́ kan wípé àwọn bàbá òun sọ wípé kìí ṣe pé òun yìí máa tẹ̀ fáwọn tó ń bá fẹ́ tán bá fẹ́ bí òun sọ̀rọ̀ kúrò òun wà wọn lójú àmọ́ kíkí tó ń kíhun tí ànábì ńlá bá fẹ́ kíra wa ká mọ́ tẹ̀ òun gẹ́gẹ́ lòun fẹ́ kó o ṣe fóun àpótó ó lè ṣe òun wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ ó wà ń wájú wọn ó bá lúgbúrúgbú ó rẹra rẹ̀ ńlẹ̀ gbogbo eléyìí ẹ̀kọ́ sàmì àmọ́ ní mọ́sálà kíkí gẹ́gẹ́gẹ́ ní ṣù bàbá wá nù gẹ́gẹ́ ní kó wá ṣe fáwọn olóṣè ò náà ilé àwọn bàbá tí mi kí ó ní ọ̀dọ̀ wọn láti kéèké náà ti hàn sọ́dọ̀ mi kàn gbé lọ́dọ̀ wọn wọ́n sì jẹ́ ọ̀rẹ́ ayò láńlá fún bàbá tó bí mi wọ́n sì fẹ́ràn mi ga ìgbàtọ́rọ̀ súnà ká kúnlẹ̀ dé tàdáyé láti Sudan tásàràyé rẹ̀ ní Central Mosque fún wọn sáwọn láti kírùn táwọn èèyàn wá lọ tán tó wá kú èmi àti wọn nìkan wá tó bá wọn pé tíra ọtúbà lọ inú ilé tó mọ́ṣáláṣí wọn ò jìnà sí ilé wọ́n wá dìde ní ìdè kí wọ́n ti múra ní ilé wọ́n gbé tíra ọtúbà lọ́wọ́ mú wá fẹ́ gba tíra ọtúbà yìí lọ́wọ́ wọ́n wá náwọ́ sí ní báyìí mú wá fẹ́ kọ́ méjì gba wọ́n wá ní a ó sì pọ̀ èyí ń bà ọlọ́wọ́ láyé a ṣẹlá ń bà ọlọ́wọ́ ó sì gbá èyí ń bà ọlọ́wọ́ láyé tó bá ti pé tó ń sọ wípé haramu ni lóòótọ́ tó bá ṣe fún mi ọlọ́ọ̀ ní fìyà jẹ wá tẹ́rí kínú tó wá eégún mi tó wá lè ìwọ̀ ọlọ́run nígbà wọ́n sọ́tọ̀ fún ní akramatullah ìyìn ẹ̀yọ́ léèyàn kí fi wábi ọlọ́run láíláí ìsì ẹ̀yọ́ ní ó fara kí fi fi wẹ́yàn ọlọ́run

èyàn búyàn lásọ ìyẹn padà wá ń kẹ́kù wípé àbídán bẹ lára sọ yìí tí èyàn wá lè dá padà kí èyàn wọ̀ fún ẹ̀kọ́ bí ìbéèrè èyàn kan jẹta nínú àwọn ìlú wa lágbègbè fẹ́ràn ògùn owó púpọ̀ ó ti wá ń làwọn kan wá ń fún ládùúgbò ilé yìí kò sẹ́ni tí ń pèrè láyé tí ń ṣe ire bó ti jáde lẹ́rù wá bèèrè mo ní bọ́ọ̀dà onírìn tani abozak ní ọlọ́run ẹ máa gbélé ní ìsàbùn ó ní ìsàbùn náà àbí tó bá ṣe wípé èyí padà ń rí àwọn èèyàn wá ń ṣe nǹkan nínú ilé yẹn ṣùgbọ́n pé wọ́n ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀ láwọn èèyàn wá ń sọ fún yín ẹfẹ̀ yìí máa jù sí ìsàbùn pẹ̀lú ọlọ́run àmọ́ pẹ̀ padà wá rí pé wọ́n ń ṣe ìyíhun ní ṣú ọ̀tọ̀ lọ́sàn gẹ́gẹ́ kílẹ̀ wá rì mọ́lẹ̀ ní ilé wa rí àtúkọ̀ ní lálọ́ tó bá wùn lè rì mọ́lẹ̀ ẹ̀yẹn ẹ̀sà ìrù yín ẹ máa lọ àmọ́ wọ́n ti sẹ́ sẹ́yìn kẹ́yìn tó wọlé ẹ̀ padà rí wọn mọ́ ẹ̀jùmọ́ lọ́wọ́ bá yín tó bá ṣe wípé aṣọ tí ẹni tó fúnyàn fúnyàn lásọ èyàn orí tí ẹrù tẹ́lẹ̀ gbogbo níṣẹ́ aburú ó fúnyàn lásọ ó wá níwọ̀ ìgbẹ́ ní àwọn èrò tẹ̀ wá ń jẹ́ ilẹ́ mi yàn pé aṣọ tó fúnyàn yìí bò láwọn ṣe gẹ́gẹ́ bí àmàrà ti mí kíyàn owó tó ọ̀nà kó mọ̀ níbẹ̀ lọ bó ti wù kí a sọ experience bó ti kí a sọ ní ìkàbù lára tó tẹ bá fi ilẹ̀ tẹ̀ níbẹ̀ lọ láìpẹ́ lẹ́jìnà ẹ mọ̀ rí àwọn kankan lára sọ kò ní ìdí kóbí ojú ojú lọ ojú ojú lọ lórí rí kó wá orí ojú tó kó tèé tó wà wọn ní orí ẹ lè ó dọ̀nà tó káwọn alábùrú ẹ̀dá wà dáadáa tẹ́yìn ṣe ìkárù wọn àtẹ́yìn bá ṣe ìkárù náà lókù tí yóò bá ṣe ìkárù iná lókù tó kíyàn sí ó tọ̀nà kíyàn má ti gbẹ̀yẹ sípò wípé bẹ́ẹ̀ náà ló ṣe àbúrú yẹn tó bá wá dìgbà tí bá wá yọ̀rìn lẹ́nu pé ẹwù tí mo fún ọdún tó wọ́ obìnrin ìyẹ̀wá ó ṣe wọ́ ní òkè ó dá kò nífẹ̀ẹ́ tẹ́mi lọ́rùn tó ẹgbà nǹkan ní tako yíò padà hàn síyàn dáadáa àmẹ́ ilé yóò tíyàn síyàn kí owó tó ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí àwọn brọ́dà wá bèèrè nípa ìkúnlẹ̀ òsìkúnlẹ̀ pẹ́sẹ́ tó bá sí fún ìyànkú tí yóò wọ̀ náà ni àìdájọ́ ọ̀nà bẹ́ẹ̀ tí ń bẹ láyé èyàn dájọ́ ọ̀nà ẹni tí ń bẹ láyé lóṣìṣẹ́ ìsẹ̀mí torí pé láàárín ìṣẹ́jú kan sí kejì

ní tó gbé lọ́wọ́ ìkóléwu ní tó gbé lọ́wọ́ ìkóléwu àmókù sórí ẹ̀ àmọ́ láti conclude wípé ọmọ mẹ́rin wọ̀ lọ́wọ́ sàmìlẹ̀ ìkóléwu gà so alìhìnìhìn náà nínú ọ̀rọ̀ ìta àwọn afá máa ń sọ bó bá jẹ́ bí ò bá jẹ́ ṣíríkù ajẹmáàsíyà èmi sì máa ń tẹ̀pẹ̀lẹ́mọ̀ kẹ̀kẹ́ lórí ìrísí tèmi ládùúgbò wà ìgbà tí àgbọ́yé kámọ́ fúnlẹ̀ kíra ẹni ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ti wà lọ́rùn arínú àgbàlagbà kan tí wọ́n ń sọ jáde wípé ayé mọ̀ dáadé ní súnmọ́lá gbé dáwà súnà dé o pé ìbájá sí pé láwọn ayé ìgbà kan ni kí ẹ̀sán mọ́ kúnlẹ̀ kí àwọn kan ojú wọn láyàn yóò sì gbẹ̀dà ìnáhùn lásìkò yẹn ṣíríkù pọ̀mbélé ni kò kèé ṣe tí tálẹ́ntó lè nímọ̀ bẹ̀rẹ̀ mọ́ tí yóò sì ní bẹ̀rẹ̀ mọ́ so Rubia yẹn náà lè yẹn gbé fúta ní lè gbé nǹkan gbé náà lòdì ìpẹ́kọ̀ wá ń ṣẹlẹ̀ náà láwọn ìlú kọ̀ọ̀kan ní a wọ́n pa ọ́dá nù ní tọ́bà fún ọ̀sẹ̀ ìyẹn ti kúrò ní máa sí àlàsì tírù yẹn bá ti lè wọ́ ó di ẹbọ èèyàn sọ̀rọ̀ yìí àṣà ní ló wọlé mọ̀ ó dá àti èyí tó jẹ́ pé ẹbọ hánran àti tó jẹ́ másíyà èwo ló dá kí mùsùlùmí pàdé ọlọ́run méjèèjì èwo ló dá tí ẹ kí mùsùlùmí pàdé ọlọ́run bàbá tí wọ́n bí ìyàwó ti ìmẹ́ àti wọ́n sọ̀rọ̀ ń jọkà ìmọ̀ pé wọ́n láìgbọ́n kàṣà ni wọ́n àtàwọn ti kàpọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn translation yẹn àwọn sì fẹ́ gíra àwọn ìnáwọ́sí wọn èsì yìí bínú ìpáwọn alákọ̀wé yẹn wọ́n tún light minded ìkẹyìn ìjọ wọn lójú ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ tó bá ní ẹ̀kàfà ogun tó ń sọ náà yé mi ọlọ́pọ̀ sàdáwà náà ni ààrẹ ti sọ ń wẹ́ wọ́n ni ẹ̀ sọ ń wẹ́ wọ́n ní máa síyà ni èwo ló dáa káàkiri pàdé ọlọ́rọ̀ níbi iṣẹ́ ìdààmú rẹ̀ tí lórí àwọn èèyàn ṣe fún mi èmi gbà wípé yẹ kí wọ́n máa ṣe torí ọlọ́run ló wọ́n fi lè sọ pé kán má ṣe so tí wọ́n bá tẹ̀ ṣe gan ó fún rọ̀mí gan ni wọ́n máa ń náwọ́ sí ní so kì í ṣe tó dìbá wá sí tí ó wọ́n lọ́lọ́ ẹkú kanú béèrè èèyàn <laughs> kí èèyàn mọ́ ṣe ló tí ìbá ń béèrè pé ṣé ni ó wọ́n ná nígbà tí èèyàn fẹ́ mọ̀ tún mọ̀ wípé ni àbí náà kọ́ ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sí ẹbọ tábàtẹ̀ pé ní má sí àlàsọ tó bá wọ́n lọ́lọ́ jẹ́ alìkìyàmẹ̀ pẹ̀lú dédé rẹ̀ ó rẹ̀ jẹyìn tó bá ti wù ọlọ́run ó lè yá fi hàn pẹ̀lú ọlá so kí èkó wá sí tánàbí gẹ̀ ní kí èyàn ṣe pẹ̀lú ẹ̀kọ́ ni a máa sọ mo láwọn ọmọ ilé kéwú dáadáa ó lé bẹ́ bá mi sọ lórí ìdòwò kò nà rúmọ́ mi lọ́rùn kí sára ẹ̀kọ́ wá fẹ́ bá mi sọ mo wà lórí ìdòwò ó wà náà rúmọ́ mi lọ́rùn ìyíṣẹ́ náà alẹ́sọ́láàtò sẹ́lẹ̀ nkẹ́kẹ́ ṣẹlẹ̀ lórí ìrúnjọ́ náà ìyíṣẹ́ ọlọ́run padà jókòó alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ anábì wọ́n ṣe báyìí sí wọn lórí ìrùn tó fi padà jùkó lẹ́yìn ìrùn anábì ní kí ló dé tẹ́ ń ṣe bí àwọn àájì musu ṣe pẹ̀lú àwọn ọba wọn àwọn kúrúsù àtàwọn rome kí ló dé tẹ́yìn náà ń ṣe pẹ̀lú mi lórí ìrùn báwọn sì máa ń ṣe pẹ̀lú àwọn olórí wọn wọ́n ní kí ni wọ́n láwọn olórí wọn wà lórí ìjókòó làwọn náà tó tẹ̀mọ́ ṣe ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ bó bá ṣe wà ní wọ́n ṣe wà tí wọ́n bẹ lórí ìdúó wọ́n náà bá dọ́gba lórí ìdúó tí wọ́n bẹ lórí ìjókòó wọ́n náà bá dọ́gba lórí ìjókòó tó kù dẹ́ káàkó fún wọn náà tó jọ mú súnà bàbá rẹ̀ bẹ lórí ìjókòó wọ́n tí wọ́n kẹ́kọ̀ọ́ pé àyíká ìkà yìí kúlẹ̀ kíyàn bàbá sàmà lẹ́kùn mo ti gbé ẹ̀kùn mo ti gbókì ní sínú ilé o lọ́jú jẹ́ fún olórí ìjókòó náà ó jókòó ní ti kókùnlẹ̀ ó jókòó ní ó bà pẹ̀lú wọn wọ́n sì bẹ lórí ìdúó náà wọ́n ló dúó ó sì náà síbi sókè wò wọn Imam Shafi rahimahullah ta'ala wọ́n ní gbogbo báwọn ṣe fẹ́rẹ̀ mọ́ mọ́lìkì tó láti ké àwọn òsíjú wo ojú wọn rí ìsìnkìyà àmìnkù àmọ́ rẹ̀ jùlẹ̀ bẹ́yìn tóbi wá ń kọ́ tàbáwọn ayé tò ní tàlágbésùnà lọ́wọ́ àrùn ojú méjèèjì tí wà kùn gbà fún gbà sáwọn òbí bẹ́yìn ìkílẹ̀ tún fẹ́ ó ti fún yín gbogbo ìwọ̀ lọ́wọ́ nígbẹ̀ẹ́sì lọ́mọ ẹwà bó bá rí òbí nulé láàárín yóò kàrùn-ún èyí sì máa sábà ẹni tí bá bá ẹ̀mí dà kò sí ládàbí kìí sí yẹn dáadáa ẹkọjọ́ mẹ́ta ẹ̀yìn fẹ́ gba ní tí àwọn rò pé lọ́wọ́ wọn ni ẹ̀wà ní tí wọ́n nú tí wọ́n nú ẹkọjọ́ mẹ́ta rẹ̀ kódà yóò máa dá yóò sàmà ẹ̀dá òtìpátipá náà ni akàmúyà àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tó gbé tíyàn ti gbà lọ́wọ́ wọn nìyẹn àwọn wa wọn ó ní báyìí fàfà sí láwùjọ ah, ìgbà tó yára wọn náà ṣe kí ni fà wọn tó tó bá bẹ́ẹ̀ kí wọn náà ojú náà ni ìwà lóòjọ lójọ ni sọ́lọ́kó sànú ọ níparí wọ́n tún bèèrè wípé kí sòkò tó kọjá gbogbo sẹ́ sẹ́yìn ó wọ̀ náà ni ẹ́dàkùn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà yìí àbẹ́jìlẹ̀ yẹn ha yínlẹ́ lórí ẹ̀ ni èyàn tó bá kú lórí ẹ̀ sí yóò àwọ̀ náà aláàdé yá kú lórí ẹ̀ ọlọ́sìnwálẹ̀ àlìjẹ́nà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kàpé mẹ́lá àwọn kàbáyé o ní kí sókò tó gùn ju abẹ́òtí ìyàn wọ̀ kọjá okòsẹ̀ ìsìtì ìdí àfáàkan tó pè ní ẹbọ àti tí èyàn bá ṣe ìṣẹ̀lá ni pé kí èyàn mọ́ ìdíwá wípé kágbádá mi ìbá ìjágbára Saudi àbújágbára Nàìjíríà kó kọjá kókósẹ̀ gẹ́gẹ́ ní Islam faramá tàbí èyàn sọ di nìyẹn tí yóò bá sọ́dẹ̀ tọ́ gẹ́gẹ́ bí ṣe sí wípé ó kàn wà láwùjọ ló kàn sí ìbẹ̀ lábẹ́ ni òkèèyàn sí kíni kíyàn tún bá àmọ́ ìwà wo nígbà tó mò tí wá sí la ni ọ̀rẹ́ jù ìyẹn ti bẹ́ẹ̀ di ṣe ní ló ti bẹ́ẹ̀ di kàwárí jù nìyẹn tó ká gbìyànjú ẹni bá ń tẹsọ mọ́lẹ̀ anúmọ́ tẹsọ mọ́lẹ̀ mọ́ àti ìtorí yìí wá kóyàn ríra ká gbà dáadáa torípẹ́ tó bá kó ríra torí pé ẹ̀ṣẹ̀ kan kejì tó ọ̀nà tó fi máa ń gbà ó máa lékún ní stubbornness ni àdámà wá nìyẹn tó pé ọmọ ẹ̀dá èèyàn ti gbogbo ògbà láyé a ní ogúgbọ́ ọjọ́ sọ gbogbo ẹ̀kọ́ lè ṣe bí ti yí àmúsàmùkáwà náà wà

kí ẹ̀ tó wá sọ pé ẹ̀rí àwọn tí wọ́n ṣe síbẹ̀ sí àjọsù náà pé àtẹ́jù nìyẹn nígbà pé ẹ̀fẹ́ yẹ̀yẹ èèyàn ìbá ṣùgbọ́n tó kó tó fàálẹ̀ padà díẹ̀ tí mọ́ ni ó tàpadà dé jọ́ so bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ agbọ́dọ̀ ọmọ gbé kalẹ̀ fún wọn nìyẹn ẹgbẹ́ ní sọ́kùnkùn tó lẹ̀ lọ́mọ náà o àmájẹ̀kú máa yí ewì pé eléyìí ó kú díẹ̀ káàtùn rẹ̀ sí gbogbo bí tí a dáhùn rẹ̀ sí kí àwọn ṣékùwà ká mọ́ ok nínú náà ẹ. kí sọ̀látùl fàtì ọlọ́run bá subhanahu wa ta'ala lábẹ́ kó sàánà wa jawahirul ma'ani tí kẹ nínú àwọn ọmọlẹ́yìn ahmadu tijani kọ tó bá ti pé tí ń bẹ nínú tírà yẹn ló jẹ́ àkídà tẹ́ni sọ̀látùl fàtì bá gbámú ọ̀rọ̀ rẹ̀ léwu gan o ní ewu gan kéèyàn gbà wípé ìṣẹ́sọ̀ láti fàájì ẹ̀yọ kan ó ní ládá odidi al-Qur'an àbí inú àwọn riwayati ẹ̀mí ìdápẹ́ riwayati ó ní ládá 6,000 ṣe tí ń sọ fún wáyé jùlẹ̀ tè ní pé ká Qur'an nílẹ̀ àwọn ọmọlẹ́yìn wọ́n sì ń lo nǹkan yẹn ẹni tó kọ́ ó propound theory kalẹ̀ ni àwọn practicalize ẹ̀ nígbàtí mò ń bẹ ní forum school ìkan bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ wọn ti di àlífàtù jàfàríyà nìsìn kò sí ìrùn rí ó ká lọ kí yóò ká tó lè góńgó bí ègbò orí èbì sórí bẹ́ẹ̀dì ní tí ó mọ̀ pàṣàlátì fàṣẹ àwọn tó ń jọ ń gbélé lọ́kọ̀ọ́ yẹn gbọ́ngbà náà máa ń kọ̀m̀pé pé àfáà sọ́láti fásí gbogbo gba àmúnirara àmúnẹ̀ sí iye jù bá lọ ń ta ní àsìkò ẹ̀dáàmù wá tó wá kó bá wà ní bọ́dì ní ó sọ kó fi rọrùn láti máa lọ lecture room fún exam a lọ kí ṣubúì tẹ̀sùbáàlì lórí òtò tẹ̀sùbáàlì asìrì òtò tẹ̀sùbáàlì tí bá wá ní challenge ẹni tàbí ó challenge ẹni bá wá táwà ní rúmù ìlú bá gbọ́ rọ́rọ̀ rashid ní ẹ̀ lọ kí mú nígbàtẹ́ ìlọ́sán ló ti kí tèmi kí ló dé tàbíjọ kí jẹ mọ́ orí mò ń sá àwọn ṣẹ́gun ìṣẹ́dà náà ti gbé ran yín lásìkò oòrùn sáà náà ti gbé sẹ́kàn ran yín lásìkò oòrùn tó ta ọkájọ lọ mọ́ṣáláṣí ni tẹ́rù kéwù ó ní láti bá ò kò sọ̀rọ̀ má ẹ fi gbogbo jẹ́ ìrìnkan yìí lẹ́wọ̀ lásìkò tẹ́mi ń sọ fún yìí náà èyí tí wọ́n pè ní dàlẹ́ kàràtì yìí ẹ̀mẹ́jẹ̀lẹ̀ mẹ́ta lójúmọ́ lásìkò tí mò ń sọ fún ìsáàkì bá sí ilé yìí tẹ̀lá ìlú ẹ̀mí ìjẹ̀lẹ̀ nínú ẹ̀sà ọ̀rọ̀ àmẹ́mì kíjẹ̀ mọ́ tọ́lọ́ kó sáàmù tó létà létà ńgbà tó padà wá sí àwọn tó padà ń sọ fún kó ti di wòlíì ńlá lẹ́kùn ní ìsìn tó ti lọ́mọ lẹ́yìn dáadáa ṣé bẹ́ẹ̀ ni ó bá rọmọ lẹ́yìn rẹ̀ tí ò kírun ṣé yóò wọ̀rí mọ́ tí ó gbàgbé ibi ká mọ́ kírun táṣọ̀ láti fàájì ló ti rí pò tó tó bá rọmọ lẹ́yìn tí òkè òun sọ̀rọ̀ fàájì náà ajẹ́ kó jọ náà nù sọ̀rọ̀ láti ògbọ̀rọ̀ débẹ̀ irú gbàgbọ́ yìí léwu rẹ̀ téèyàn mò bọ́ wá gbàgbọ́ téèyàn bá wá ń kà àwọn ṣoṣe bídíà torí pé níta nàbí ìfilé ilẹ̀ fún arísọ̀látò ìbìràníyà a sì rí náà sọ àdífì kan tó ní ẹnìkan ó padà wáyé mú sọ̀látò kan wá òun náà tún kẹ́gbẹ́ pẹ̀lú sọ̀látò ìbìràníyà ní ládàá gbára bí sọ ọ́nù tànàbọ̀ wá tiẹ̀ ó pọ̀rẹ́sáìsì ẹ̀ fún wa wípé ẹnìkan bọ̀ wálé ayé o yóò tún wá ìdúrú sọ láti kọ́ o wá sọ láti ìbràmíyà o ẹgbẹ́ ni wọ́n jọ jẹ́ níbi ládá tó sí abẹ́lọ́ subhanahu wa ta'ala kó jẹ́ kí òdòdó hàn sí wa ní òkú nǹkan sì kún sábẹ́ àwọn tí wọ́n ń fa sọ láti sọ láti yẹn ọ̀rọ̀ ò bá le lẹ́mìí wọn kí ló sọ kótà wọn bá ti fẹ́nu kan ara wọn mọ́ ń gbóná tí wọ́n sì fara mọ́kẹ́ kọ̀sọ̀láti ìbrahimiya ní ààbò tara wọn sí mímì wọn ò rí sọ̀láti ìbrahimiya ní nǹkan kan nínú ẹ̀sìn ní máa ń bà mí inú jẹ́ ìkẹ́ nínú wọn nílùú wa yìí dípò náà ṣe súnà ọba fáàdìkú ìwọ́n sọ ní sọ́láti jímọ̀ fáwọn èèyàn wípé sọ̀láti bùkáyè ẹ̀ẹ́sìlábùn bẹ̀m̀bẹ̀ lọ́dọ̀ àwọn àfáà àwọn kan láàdì kírun sókù tí ó kú sí dáa mùsùlùmí wà lára àwọn kan náà lè kí sí lára àti tó bá ṣe wípé bóyá àṣíbẹ̀ á kiri dúdá wà wà ẹ̀yìn kìíní kan ló ṣùgbọ́n fàdí yìí òun rí owó lára rẹ̀ ó náwó fóun so àwọn òkì ní nàìjíríà bí náà kó mọ̀ pa ọ̀pọ̀lẹ̀ tí wọ́n kí fún Saudi táà bá fẹ́ wá kí aláàgbọ́rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n bá kí fàájì mọ̀rùkú yóò sọ̀rọ̀ nǹkan ó yá ó padà wá ronú wípé àwọn ilé àwọn kan wọ́n lè rí ọ̀rọ̀ yìí kan fi lọ kọ́kọ́ ní tó ti rówó gbà ní Saudi lọ́hùn ló bá tún yí ọ̀rọ̀ padà ẹ̀ bá ti wá kí ní ìsìn alágbára aláwọ̀kọ́ ákì fàájá lágbára ẹlẹ́ẹ̀kejì àti sáfí ibrahimiyya wọ́n tó bá sí mú lè dákẹ́ mọ̀ láàmù ní ewé ní kí wọ́n ṣe ní ìsìn onígbà náà lòdì lọ́jímọ̀ rẹ̀ mọ́ ẹni kàn kọ́ àwọn èèyàn sínú wàhálà torí ó ti mọ̀ wípé ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ó bìlífù pé ipò táwọn èèyàn fi sọ̀rọ̀ láti fàájì sí nínú ẹ̀sìn lọ́dọ̀ wa ń bí àtàwọn àwùjọ tí kìí bá ti yé wọn ipò tó lágbàṣọ láti Ibrahim lọ́wọ́ lẹ́mìí wọn àwọn èèyàn pà bàrà àrùn yẹn tó ń bá ní kí kú sọ́rọ̀ nínú ọ̀rọ̀ tẹ̀tìsọ náà ni pé ọ̀rọ̀ àfáàsù náà bóyá wọ́n lọ́kọ̀ wọ́n tẹ̀ lábẹ́ wọ́n tẹ̀ lábẹ́ ṣe é wúrà sọ pé ó jà ní báwọn tó sọ bẹ́ẹ̀ ẹ̀ kì í ṣe ó jà ọlọ́kùnrin sáà ṣàánú wa ni eléyìí sọ síta ọkàn mẹ́sì balẹ̀ kí ẹ̀ntọ́rọ̀ náà bá ní ìsìnkú tó bá gbọ́ yóò ní a ah, ẹ̀túnmọ̀ ní délé ní àwọn ọ̀dọ́ kan sókùn nígbà náà gbà tí ń gbé ní lọ nínú estate a máa ń tú ti sókùn sàlátà

Quran Academy wọn wọ́n ní mọ́ṣáláṣí kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí dr aliagan kọ́ gígé yẹn kàn kọ́ nǹkan báyìí kéèyàn wá ẹ̀hẹ́n kí ẹsẹ̀ pé wọ́n kọ́ parí so ibi lèmi máa ń lo mùsọ́lá yẹn má fẹ́ ṣe tẹ̀síyìn ní fáwọn aláwọ̀ bá fi tẹ̀síyìn fún mi mo fẹ́ ṣe mọ̀rọ́jà mo so àwọn ilé tiẹ̀ wá rò gbọ́dọ̀ ọ̀rọ̀ tàbí àgbà ní ìdímọ̀ ṣe dárúsù inú wa

àwọn ṣẹ́kọ̀ọ́ àwọn jókòó yìí ẹwà limamu Yahya bin Ma'in ẹwà limamu Abdullah bin Mubarak àwọn ilé wọn ní ọlá náà àwọn afásálà ẹwù náà àwọn sàhábà náà ẹwà Abdurrahman bin Auf àbúrò ẹrọ àgẹ nígbẹ̀yìn ayé wọn tí wọn ní owó lọ́wọ́ èyí tó kàn jẹ́ ọ̀rọ̀ tèmi ni wípé èmi ní àìdíà kan ẹ̀dàkọ̀ mọ́ bínú káwọn ṣèkò wá sí bá fi sí tí ò bá dáa tí máa ń rìn súnmọ́ yàn táwọn yẹn bá ń sọ nǹkan pa rẹ̀ kí lè rí ẹ̀rí jẹ́ ìmọ̀ fẹ́ tẹ̀lé ní ẹwọlé ìdílé fún lára mà ìdílé fún lára mà sàlámù alẹ́kùn ṣe ẹgbẹ́ wá wọ́n gbé irọ́ nípa yẹn sẹ́yìn ẹ̀dẹ́bí pé ó padà fẹ́ yóò fẹ́ lóòótọ́ ṣé ń gbà tí máa tún fẹ́ sí yára rẹ̀ ó lè jẹ́ pẹ̀lú lẹ́ní ìṣìbá gbúra àwọn táà ń sọ ṣékù rẹ̀ gbúra àwọn táà ń sọ gún tàdọ́mùnú gbẹ̀rẹ̀ alóde ziyara wọn lábí mà tó wọ́n tó ìpẹ́ a wọnú mọ́tàbà mi irú gbá ìwé lè igbá ni àbí wọ́n ni Lukman aláàgbọ̀n olú arísìkí èèyàn kan wọn náà tó sì kí ó lọ́dọ̀ rẹ̀ ṣàlàyé ẹ̀rọ ọlọ́ pàtàkì ní ní tọrọ náà ni bóyá kò sì tí ìdáhùn nígbà tó bá dáhùn fẹ́ ní tọrọ tó àìgbàrú ọ̀rọ̀ dẹ́sì máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó bá jẹ mọ́ bí ìṣòro kọ̀ọ̀kan náà fún kó fi máa mọ mọ́kìfù ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn ibẹ̀ lọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ tó nígbà míì ń bẹ àwọn èèyàn máa ń rí àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ń gbára lé sọ̀rọ̀ wọ́n rí ọmọ ìyá wa kan bóyá ìfẹ́ dákọ rẹ̀ ó ń pọ́pùlà gan lórí WhatsApp àkàtì ráyè platform ó wá pè mí èkó ló dẹ̀ wà kọ́mọ wá lọ́rin ó wá pè mí jọ́kàjọ́ wá sọ̀rọ̀ lórí fóònù olóǹgbọ́ lẹ́tọ̀ mi kan sáàkì wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní sí ìlọrin kọmùwà mú ìlọrin kọmùwà ó sì mú súnmọ́ lọrin gẹ̀mù níbẹ̀ olóògán wà lọrin tí ò tí pẹ́ ó wá ń sàlàyé ọmọ inú lọrin lọ́dọ̀ bàbá mọ̀ ń kí mi lórí ìdúró gbogbo àwọn tó rí bí yìí mélòó ní ètẹ́sẹ̀ kí ètẹ́ bí lọ́dún gbogbo wọn mélòó àwọn tí ètẹ́ bí a mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn bí ni wọ́n wá ìwọ́n wá ń kí mi lórí ìdúró mo sì gbọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ náà lẹ́nu yẹn kan náà so àwọn tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n rí àwọn ìgbà tí wọ́n sọ ṣùgbọ́n ìyẹn ò tó ní ẹ̀rí láti mọ wá ṣe ìrìntí láti mọ rìnrìn tí àwọn èèyàn rìn torí a lè nímọ̀ bákan pọ̀ sí lílo ìmọ́lẹ̀ jùra wọn lọ bákan náà ká ló mẹ́ sẹ́lú àwọn sọ́bà náàbì jọgbà lọ́dọ̀ ànábì ni ṣùgbọ́n lílo wọn ó jùra wọn lọ ìyẹn gbọ́dọ̀ wá jẹ́ nílẹ̀ ìrìn fún ma èmi ló sì mọ̀ sí là kódà òfin lẹ́tọ̀ọ́ sí kéèyàn kọ́ wà mọ̀ ó dáadáa iṣẹ́ òjòsọ́fún lọ́kúlọ̀ ṣe ìdákọ̀ mọ́bìnrin kí ní ìsìlámù sọ lórí ilé ṣùgbọ́n òyìn sọ pẹ́ ìṣe èyàn ńlá kí irú ẹ̀ débẹ̀ láti fi tún àfá náà ṣe ìṣẹ́ láti tẹ̀sí ibi tàbá ń ṣe tó kù díẹ̀ káàtùn yìí fìtínà ayé ọlọ́run ló ṣẹlẹ̀ sí wa gbogbo àti ìfínà bá máa ṣẹlẹ̀ sí wa láyé tó bá ìgbàgbọ́ lára wa hádà ọlọ́run Jazakallah khairan tàbí ìdìbò lórí rẹ̀ pé ojúmọ̀ ọ̀rọ̀ ìdá fàíkàbá àkùnlán àrùn alkafa ya daga ìdá fàíkà àbúyá dafa ya daga ètò ìsọ̀rọ̀ pé mo fẹ́ kọjá ìwà ọ̀sẹ̀ pé ẹ̀rọ ìsọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́sìn nípa àbúrò àti ìpàdé တော်ရာလို့ရှိဟိုအာကိုရဲ့ဘုန်းဒီဥဖြစ်လေးပဲလေးတိုက်ရောက်ဆိုလို့ရှိလို့မနေ့ကပေါ်ပါပွာလာပြီးကြည့်တော့တယ်ဆိုပြီးကိုယ်စက်ကပတ်သက်တော့ဘောဘာဘာဒီလိုဆိုလို့ကတော့ဘီရအဲ့တော့ဘာဘာဆိုနေတယ်ယူပါအဲ့တော့ဘာတော့ဒါဘာသူစောမှာပုံစံတက္ကမကလောကဝိယကမှာသာသမာ ẹnìkan tó bèèrè ní ilé ẹ̀kan nípa pé ìwọ sọ ní tí àpapà sọ táwọn bá ṣe wá sí sẹ́gbà wọn láìkẹ̀ ó dá púpọ̀ táwọn bá ṣe wá sí sẹ́gbà ní adábàáyé lónìí náà tàbí adábàáyé sọ wá sí sẹ́gbà tó bá kú jẹ́ káàtó àmọ́ tó ra wá ṣe especially tí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti àbá àdámọ̀ tẹ́mi bá sọ̀rọ̀ ìlú ìṣẹ́ tí ó yàtọ̀ sí gbogbo àwọn ìlú wà láàjọ rẹ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀sìn tẹ́yà bá bèèrè sàlátì fàájì ní ó sọ̀rọ̀ sàlátì fàájì fún ààrẹ sọ́tọ̀ rẹ̀ kò sí nǹkan tó ṣe so ọmọ àdíọ́kànlá àti ìdàkan so ọmọ sàlátì fàájì ní ẹni tó yẹ kẹ́ sí dr kàbúrì ní pé kẹjọ kájọ mọ́ kókó bọ́ọ̀tẹ́ ọ̀rọ̀ akadẹ́mìkì lè ní sọ òní ni tó ní ẹ̀rẹ̀ kan tí àbáadà kọ̀dọ̀ bí mo fẹ́ pín kíra fún ẹni tó bá ma ara kì nípa sàlátì ìfàájì ẹwà rí nípa sàròrí àti àwọn ìlú gbogbo kan náà lájọ papọ̀ sí àyàfi pọ́ìntì ẹ̀yọ̀ kan òun náà ní àwọn ẹlẹ́gbẹ́ wọn ọ̀rọ̀ òjì ìyẹra wa lórí òsì wọn ìjọba àjọ wa ń sọ àfáàsàròrí kan náà ní àfáàsàròrí ó wá sọ bàtà wá sí èmi dọ́kọ̀ orí aláró ẹlẹ́sàkì kí ló lè tẹ̀lé sí báyìí kankan kí ló dé káyé ní ilé lẹ́tọ̀ alábáyà lórí ìdásí àwọn olùwà ọ̀rọ̀ kí ló dé tẹ̀ sí wa àwọn tó ń sa iṣẹ́ wà lórí tó ń sa iṣẹ́ jùlọ olùwà sí tó ń sa iṣẹ́ nínú wa ó ní ẹ dákùn tó lọ lọ sọ́wọ́ pé àníyàn ti ẹ̀dá ni pé àwọn ń sa iṣẹ́ ọ̀rọ̀ káàkiri ilẹ̀ táà

ẹ̀dá àpapá tó bẹ̀rẹ̀ ní ti àwọn kan fa iṣẹ́ nù wọn kọ́ọ̀rọ̀ bá sáwàdà ní àbáwádá ó àbájọmọ wọn lè fàṣẹ torí ní táwọn ṣàbápù mọ̀ wá sábàyà lè náà sí wọ́n ní ẹ̀mfà iṣẹ́ orí bẹ̀rẹ̀ tó sábà náà lọ ní wọn bá wọn tó wọn ò fa iṣẹ́ àsìkò tó wọ́n wí àsìkò tó ti pẹ́ẹ́ àsòtí yàbá ìpínlẹ̀ ọ̀rọ̀ jìnà ìjọ sọ kí alì ìjúmọ́ tó di alìyí kí wọ́n tó sì wà lẹ́kùnlẹ́yà láti méjì ìmọ̀nà ń dé ká àti àlékún ìmọ́lẹ̀ súnmọ́ ohun ti bá kàbùkú lọ́tọ̀ọ̀tọ̀ ó sì bá ní ìpele ìpele ni ẹ̀rì pé wọ́n wa àwọn míì tẹ́nu wọn àwọn míì àti bá wọn lọ bíṣẹ́ níbi ìjókòó kọta wákò tí ó ti pọ̀lọ̀ ní sàbáyé náà mẹ́rin táwa pé ẹ̀yìn ọ̀dọ́ kí ni ẹnìkan tó jẹjẹ kìíní ẹja jọ sọ̀rọ̀ yọ ẹnìkan wá sọ lùú tí sàbùmí sọ̀rọ̀ náà pè ní àfá alágbájá báyìí bóyá fáwọn ló tẹ̀lá kọmọ ẹ̀ lọ́sọ̀kọ́sù àwọn lọ bá wọn sa iṣẹ́ báyìí kò sí yù báyìí iye báyìí mẹ́lẹ̀ wá ní káwọn ọmọ bá wọn ṣe àwọn lè bá wọn ṣe dọ̀bà gbòòdé sẹ̀bọ̀ pé àwọn sì farabalẹ̀ dáadáa lóṣù 19 kìíní ẹni ah, tó sátá náà kíní kan ha ah, àbí náà tí kíní ló pè wọ́n náà wọ́n tó sọ ní sí látọ̀dún wò sí ọdún wò ah, ọ̀fẹ́ kókó nínú gbogbo àti wọ́n àti nínú tí ọdún wò lọ sọ sí ìsìn jẹ́ ìyá àfà lọ Dr. kò sínú ń fa iṣẹ́ wọ́n ti wà àjọ wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ nísìn tọ́lọ́ ti ní kálọ̀ sí Saudi káàdé walillahil hamd nígbàtàwà lọ táwà dé àmọ́ wọn tẹ́wọ̀ pé batch tó kọ́kọ́ dé súrò tí gbòrò tó bá ìgbà ẹ̀ kò sì tí gbòrò sí náà inshallah yóò túnmọ̀ gbòrò sí náà pẹ̀lú so ọ̀rọ̀ 19 àbí 2000 lọ́wọ́ fi ń pé táàsọ fún inisẹ̀ ẹn tẹ́ bá rí inú wa tẹ́ bá rákìí sí wà láyẹ̀ wá